ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún yọ̀ǹda fún wa láti tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba kí ó má kí ó ṣe ẹni tí ń sọ àti àwa tí à ń gbọ́ ní àǹfààní ní ayé àti ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gẹ́gẹ́ bí ìṣe fíkì òun náà nìkan tí a fi máa ń bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà náà ni a ka hadith nínú sahih al-bukhari ibi tí a bọ̀rọ̀ dé nípa fíkì òun náà ni kitabul iflas àbí ateflis àlàyé nípa bí a ṣe ṣe ìdájọ́ lérí ẹni tí ó bá jẹ gbèsè tí ò rí gbèsè náà san gẹ́bí nǹkan tí a ti sọ lọ síwájú dúkìá ọmọnìyàn kì í ṣe nǹkan tí èèyàn kàn lè ṣe àtẹ̀wọ́ pẹ̀lú rẹ̀ torí pé islam gẹ́bí ó ṣe ṣe àlàyé nípa ìbálòpọ̀ láàrin ọmọ nìyẹn sí ọlọ́run ọba wa subahana wa ta'ala gẹ́bẹ̀ náà ló ṣe àlàyé bí a ṣe bára wa lò pàtàkì jùlọ nípa àlámẹ̀rẹ̀ dúkìá owó láti lè má jásí wípé dúkìá èèyàn yóò ṣòfò ìyẹn fàdébíyá pé àwọn àgbésẹ̀ kan wáyé nínú sẹ̀ríà tó sì já sí wípé àwọn tí wọ́n ń gbé òfin ti ayé kalẹ̀ àwọn náà wọ́n kọ́pì sẹ̀ríà nípa abala yìí ateflis àbí aliflas òun náà ni kí adájọ́ ṣe ìdájọ́ lérí ẹni tó jẹ gbèsè pé kò rí owó san nípa díẹ̀ wọ́n ta dúkìá rẹ̀ láti lè fi san ntí ọba tó nínú gbèsè rẹ̀ tó jẹ́ eléyìí rí bẹ́ẹ̀ níbàámu sí ẹ̀rí tó rinlẹ̀ láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam so hadith tó wà nínú sahih muslim. pé arákùnrin kan òsínbà fi thamaratin aha so àdánwò bá a látara uh, nǹkan uh, fruit èyí tọ́ra ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run bọ̀ kádàrá kí ó rí èrè ń jẹ látara rẹ̀ sòyẹ́ fàdúyà sí pé gbèsè ọ̀pọ̀ látara mùsíbà tí ọba yìí. so anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ adójúkọ àwọn sàbí pé tọ́sọ́dọ̀kú alẹ́ ìyẹn ni pé ẹ ṣe sàárà fún torí pé mùsíbà ló bá ẹ rí i pé ẹni tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ pé kí wọ́n ṣe sàárà fún yìí mùsíbà ló bá látara wípé ń tọ́ra so àdẹ́wò ṣẹlẹ̀ sí bíi kéèyàn ọ̀ra tòmẹ́tò lápẹ̀júwe. So, láti bíi north kọ́ máa gbébọ̀ láti wá tà ṣùgbọ́n kí mọ́tò lásìdẹ̀ǹt sẹ́yìn pé àdánwò nìyẹn àbí kọ́ ra nǹkan kó lè gbé lọ sẹ́yìn pé àdánwò nìyẹn so ẹni tó sì ráyè ọ̀rà ní ti gbèsè ni pé tó ń bá tà tán òun ó lè rówó san ìgbésẹ̀ àkọ́kọ́ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbé ni pé tasọ́dọ̀kú alayhi pé káwọn èèyàn ó ṣe sàárà fún fatoso dẹkọ alẹ yìí so báyìí ni àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí fi tọrọ kọ́bọ̀ lẹ̀ fún arákùnrin yìí ṣùgbọ́n lamyeblok wàfẹ́ an lìdẹ̀yìnìhì èyí tí wọ́n kó jọ kò tó gbèsè tí ó wà lọ́rùn rẹ̀ èyí fàtí anabi wa muhammed sallallahu alayhi wa sallam fi wá sọ fún àwọn tí ọjà ń gbèsè pé kódù máa wàjà tòm wàlẹ́ ìsẹ̀lẹ̀ kọ́m gbàyìrò. Ntí ẹ̀rí tí ọ wà lọ́wọ́ arákùnrin yìí nínú dúkìá rẹ̀ àti tí wọ́n dájọ́ fún òun náà ní kẹgbà wàlẹ́ ìsẹ̀lẹ̀ kọ́m hù pé kò sí nǹkan mìíràn tẹ́tún fẹ́ gbà yàtọ̀ sí eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí ó wà lọ́wọ́ rẹ̀ yìí òun náà nìkan tí ẹ pín láàrin ara yín so hadithi yìí àwọn àfáà jẹ́ kó yé wa yí pé ìpìlẹ̀ lọ́jẹ́ nípa yí pé ẹni tó bá jẹ gbèsè tí ò rówó san tí àwọn tí ó sì jẹ ní gbèsè tí wọ́n ṣe tán láti lè gba owó wọn dúkìá rẹ̀ òun náà ni wọ́n tà ìyẹ́fà yẹ sí pé àlámẹ̀rí gbèsè so islam ọ̀ encourage rárá tí ìbá ṣe pé ọba di kẹrẹ́ǹgídá so lèèyàn máa ń lọ tọrùn bọ gbèsè yàtọ̀ sí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ṣe pé kò sí tí wọn ò lè jẹ gbèsè lé lórí kódà ìnáwó tó ṣe pé ọ̀nà ọ̀bọ̀ pálásẹ̀ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam kọ̀ pálásẹ̀ yóò sì lọ torí bọ gbèsè ní tìtorí ẹ̀ so alámọ̀rí gbèsè ṣe nǹkan tí èèyàn fi máa ń si ẹ̀ sọ àbí tí kàn máa ń yá kàtì ẹ̀tọ́ wá sọ pé àwọn míì tí ó ya lọ yẹ pé lánàá rẹ̀ ni pé so tó bá wo òun òun ọ̀dà padà tó wo ó sì lè má dà padà sọ̀gẹ́ bí ó ṣe já sí pé ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa lónìí débi pé ẹlòmíì gẹ́bí nǹkan tí à ń sọ látara ìwùwàsí aburú yìí tí ó ya owó tí ò ní sẹ́bọ̀rọ̀ àbí tí ó kún máa olówó lọ ọ̀fà dájú pé àwọn míì ọ̀fẹ́ lójú àánú gẹ́mẹ́ táwọn èèyàn bá dọ́dọ̀ wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbà yí pé ẹkún àbí ojú àánú làwọn èèyàn fi máa ń gba owó ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ tó bá ti dé ọwọ́ wọn tán so wọn ò ní lákàkún àti dá padà mọ́ so nǹkan tí a fẹ́ rí dìmú bí eléyìí ni pé gbèsè lákọ̀ọ́kọ́ ni pé kìí ṣe téèyàn máa ti ọ̀rùn bọ̀ tí ì bá ṣe pé ọba di kàráǹgídá so kọ́lọ̀ má jẹ́ kéèyàn orí mùsíbà bóyá ara ẹnìkan ọ̀yá nísìn tó sì wà bùkátà sí pé kí wọ́n ṣe ìwòsàn fún tí ò sì sówó so alámàrí kan nìyẹn àbí kò rí owó tí yóò fi jẹun àbí wọ́n lé ọmọ ní sùkúl kọ́lọ́ mọ̀jẹ̀ kí ariru ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn kan wọ́n ràn wọ́n rán tí ò lásùsí tí àwọn yẹn máa ń tìtorí rẹ̀ yá owó eléyìí kọ̀ wá níbàámu sí ìlànà sẹ̀ríà islam tí ọba dípé yẹn á tọrùn bọ́ tí ọba rí san so àní ti torí ẹnìkan káwá fi pa ẹlòmíì la làdọ́rà wọlé àdìrà torí pé tá a bá sọ pé káwọn èèyàn máa fi gbèsè wọn lẹ̀ ní tipa àti pé kọ̀sẹ̀ntì ọ̀sánú ma torí pé ọmọ yìí pé bóun bá kúkú yá òun ò lè rọ́nà àbáyọ nínú sẹ̀ríà ìyẹ́fà yẹn sí pé ìgbàláàyè wà pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tí ń bọ̀ yìí òun náà làfáà fi sọ pé ìdá àhàtọ̀ dẹ́yìn obìnrin madini wàlám yẹjid máàhù wọ̀fẹ́ àdẹ́yìnì. so àfa àdàkọ mẹjẹmú méjì kátó fi lè pèèyàn ní mọ́flẹ́s kátó lè sọ yí pé kò ní tí ó fi san gbèsè. alákọ̀ọ́kọ́ ni pé ìdá àhàtọ̀ dẹ́yìnú bilmadin tọ́ba sọ yí pé gbèsè ó ti rọ kiri dúkìá èèyàn lápẹjọ onísìn àwò dúkìá yẹn tó gbèsè yìí ńgbà tí avalu rẹ̀ arú pé kò ju hundred thousand lọ gbèsè tó sì jẹ ọjẹ́ one hundred and fifty thousand àbí gbèsè tó jẹ ọjẹ́ hundred thousand náà sáyẹn pé kò sí ìgbà kan lẹ̀ fún mọ́ ìdá àhàtọ̀ dẹ́yìn òbí madin so kádájọ́ tó lè sọ pé èèyàn di muflis àbí mufalas yọjà sí pé irú ẹni bẹ́ẹ̀ gbèsè ti rọ kiri ká owó rẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ ìyẹn ni pé kò sí ní tó fi lè san gbèsè yìí nínú ẹ̀ ń tó lé sí dúkìá rẹ̀ wàlám yẹjẹ máàhù wàfà àdẹ́ni ìgbà tá a wowó rẹ̀ a rí i pé kò tó san gbèsè tọ́jẹ sọ́rùn kò sì tún lọ́nà àbáyọ míì tọ́fọkàntàn pé bọ́yá owó lè dé fún un pé bọ́yá ẹnìkan ti promise ẹ̀ pé òun ó fún lówó so lápèjúwe. Like wàlámù yẹsìn máàhó wàfà àdé tí òrin tí ó fi san owó yàtọ̀ sí ti ọjẹ́ dúkìá rẹ̀ so bọ́yá ẹnìkan ló promise ẹni o àbí bákan so mọ̀jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì nù mọ̀jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta tá a fa ò mẹ́ńsàn ó ní pé ó ṣe pé gbèsè tí adájọ́ sọ yìí pé òun ó ti torí rẹ̀ sọ yìí pé lágbáyé báyìí ó ti di ẹni onígbèsè tí kò lè lo dúkìá rẹ̀ bó ṣe wù mọ́ yóò jásí wípé gbèsè yẹ àsìkò rẹ̀ ti tó bí ẹni tó jẹ gbèsè nísìnyí tó dá ìparí december adájọ́ lẹ́tọ̀ọ́ nínú sẹ̀ríà láti sọ wípé òun gbẹ́sẹ̀ lé owó rẹ̀ ní november torí pé gbèsè tó fẹ́ sẹ́gẹ́ kò tí ì di kíni àsìkò rẹ̀ ò tí ì tó kọ́ wa jẹ́ wípé májèmọ́ ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn kó sẹ́ wípé àwọn tó jẹ ní gbèsè ni ó finúfidọ̀ báyà gbogbo wọn àbí apá kan nínú wọn ni ó finúfidọ̀ yìí pé àwọn lọ sí ilé ẹjọ́ wípé lágbáyàwá yìí o àwọn fẹ́ gba owó àwọn lọ́wọ́ rẹ̀ tẹ́nìkan kan ọba ti gbé lọ sí ilé ẹjọ́ so adájọ́ ní ṣe ìdájọ́ kankan lé lórí ṣùgbọ́n tá a bá rí nínú wọn báyé èèyàn mẹ́rin lọ́jẹ́ ní gbèsè ẹnìkan wá gbé lọ sí ilé ẹjọ́ gbogbo gbèsè àwọn mẹ́ta yòókù náà ti kónú ẹ̀ adájọ́ ò ní sọ nígbà tí adájọ́ ọba pín dúkìá rẹ̀ adájọ́ ní sọ pé ẹni yìí nìkan ló gbé wá sílé ẹjọ́ no yọ wádìí àwọn míì wo ló tún jẹ́ gbèsè kó tó di pé nígbà tó bá ta nǹkan dúkìá rẹ̀ tán kọ́ tó gbé wá sílé ẹjọ́ kan yòókù finifini pé ta lẹ́lòmíì tí ó tó fi já sí pé ìwọ̀nba dúkìá tó wà lọ́dọ̀ rẹ̀ òun náà ni wọ́n pè fún gbogbo wọn. ìdá àhàtọ̀ dẹ́yìn ọ̀bẹ̀ màdínì wà lámìyẹ̀jẹ̀ máa hù wà fẹ́ àdẹ́yìn falasahu alqaadi wa in lam yahduri tí májẹ̀mú mẹ́rin tí awú ìbá ti pé falasahu adájọ́ gbé ìdájọ́ lérí wípé ẹni yìí o ó ti di onígbèsè tí ò lè lo dúkìá rẹ̀ mọ́ tá a gbẹ́sẹ̀ lé owó rẹ̀ wà ń lẹ́m yàdúrè kódà kó sẹ́yìn pé ńgbà wọn gbé lọ sílé ẹjọ́ òun gẹ́gẹ́ ò sí lárand so wọ́n fi ìwé pè títí ṣùgbọ́n kò yọjú sí court so adájọ́ ó sì dájọ́ ń tiẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti ṣèwádìí pé sétòótọ́ ni gbèsè ìyẹn ni pé tí àwọn àrídájú tó bá ti wà lọ́dọ̀ rẹ̀ tẹ́ni yẹn present so ó lè dé ó lè dá lẹ́jọ́ wípé ó ti di ẹni tí ọ̀ láǹfààní àti lo dúkìá rẹ̀ mọ́ pẹ̀lú pé kó bóyá àbí kó lò bí ó ṣe wù torí pé ilé ẹjọ́ ti di ìtọ́gbẹ́sẹ̀lẹ̀ falasahu alqaadi wa in lam yahduri wa min tasarrufihi bimalin fahjuri gbogbo ọ̀nà téèyàn fi máa ń lo owó so adájọ́ hàn ní fún pé ẹ mo fẹ́ sì gbéyàwó fọ́mọ àbí mo fẹ́ sì kó ma àbí mo fẹ́ kọ́lé àbí mo tún fẹ́ ra nǹkan báyìí so adájọ́ gbẹ̀sẹ̀ lé so kò gbọ́dọ̀ wáyé má etí ó lè wáyé tó lè máa ná ní dúkìá tó lè máa ná nínú dúkìá rẹ̀ lẹ́yìn ìgbà náà òun náà ni tí kò ṣe má ṣe bíi jíjẹ bíi mímu tí èsì ṣe ti ẹnìkan so tàwọn ọmọ rẹ̀ tìyàwó rẹ̀ tọ́ba lóbi tó ṣe pé kò lówó lọ tí ó lè máa fi tọ́jú ara rẹ̀ so àwọn tọ́ba ṣàjà sí pé ó ti dọ̀ràn yẹn fún kọ́ máa tọ́jú wọn yọ máa ná nínú eléyìí ìyẹn ni pé wọn ò fi yún lẹ̀ tí wọn ò ní gbèsè lé yàtọ̀ sí yún àwọn nǹkan yòókù kọ́ láǹfààní sí ma òun ò tún láǹfààní sí pé ẹ ìyàwó kan wù mí mo tún fẹ́ fẹ́ so kọ́ láǹfààní sí yún àbí mo fẹ́ simalẹ̀ ọlé ọkọ kọ́ láǹfààní torí pé wàlímà ìnáwó wípé apẹran àti gbogbo ìyún súnà ni kìí ṣe ọ̀ràn yẹn so gbogbo àwọn kẹtẹ ìbá ti ṣe ọ̀ràn yẹn lé lórí àbí pé mọ́tò kan ló tún jáde tí máa fẹ́ rà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń ṣe lónìí yóò jẹ gbèsè sọ́rùn ẹ̀ sì tún rí àwọn nǹkan míì tí ó tún máa dá lára ẹ̀ tún á mọ̀ wípé ah kódà ẹ̀ ní mọ̀ yìí pé irú gbèsè báyìí wà lọ́rùn ẹ̀ torí pé fàárì ti pọ̀ jù òde yóò tún kàn nínú ẹgbẹ́ rẹ pé ojú ọ̀gbọ́dọ̀ tí òun o wọ́n sì tún mú aṣọ olówó iyebíye yóò sì tún lọ rà gbèsè sì ní lọ́rùn rẹ̀ yìí so báwọn èèyàn ṣe ń fi gbèsè ṣe awẹ́wà ní inú àwùjọ tá a wà nìyẹn tí ó sì bá ìlànà ṣẹ̀rí àmọ́ falasahu alqadi wa inlam yahduri wa min tasarrufihi bimalin fahjuri gbogbo alámẹ̀rí wípé èèyàn máa ń lo owó so adájọ́ gbèsè lè fún un ṣùgbọ́n àwọn àlámẹ̀rí míì so tí è ṣe pé ó ní ìbátan pẹ̀lú owó so adájọ́ lẹ́tọ̀ sí ìyẹ so yóò máa ṣe falasahu qadi kódà imam malik <clears throat> imam malik rahmatulahi alayhi nínú ọ̀rọ̀ tiẹ̀ ó sọ wípé síwájú kí wọ́n tó gbé lọ ilé ẹjọ́ gan lẹ́yìn ìgbà tó ń gan ti mọ̀ yí pé tí àwọn onígbèsè bá dé ìtọ́ wà lẹ́yìn ọwọ́ òun ní dúkìá kò tó gbèsè tó ń jẹ sọ́rùn kò gbọ́dọ̀ tún máa náwó bí ẹlẹ́dàmọ́ kò gbọ́dọ̀ sọ pé òun tún máa fún yẹn gíftì àbọ̀ wọn máa sì náwó kan mọ́ so lọ́dọ̀ imam malik ìyẹn ni pé ó ti gbọ́dọ̀ hàn án fún rẹ̀ gan síwájú kí adájọ́ tó hàn án fún. fallasahu alqadi wa in lam yaxduri wa min tasarrufihi وماله يباع بالخيار إلى ثلاثة وهو في الحصار báwo ni wọ́n ṣe ta dúkìá rẹ̀ wọ́n ta dúkìá rẹ̀ lójú pọ̀nà tí yóò fi pé àwọn tó jẹ ní gbèsè ni yẹn ni pé wọ́n wá mákẹ́tì tó dáa fún un lójú pọ̀nà téèyàn fi máa ń wá mákẹ́tì tó dáa fọ́jà ó ní pé kọjá ìlà yẹn ni pé kíyàrú ṣẹ́rìtì ọ̀wá ń bẹ̀ẹ́ ìyẹn ni pé ọjà tí a tà fún ọ yìí ọláǹfààní láti lè sanwó rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta alápèjúwe so irú ọjà báyẹ so àwọn èèyàn ó tètè rà so yọ́sà wọn sojú kòkòrò tó fi yá sí pé n tí wọ́n ta dúkìá yẹ sí yóò lè kọ́fà ọ̀pọ̀lọpọ̀ gbèsè rẹ̀ wàhùwà fìlà xìsọ́ọ̀rì ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kìí ṣe pé wọ́n kàn filẹ̀ tí wọ́n kàn máa rìn káàkiri no wọ́n fi sínú ẹ̀wọ̀n ni torí pé ó ń gbèsè nìyẹn pàtàkì jùlọ ẹni jẹ́ ó ń gbèsè tó ṣe pé aláyẹ àsán ni so ó ti wá pọ̀ lọ́rùn rẹ̀ so wọ́n fi sí inú ẹ̀wọ̀n títí tí wọ́n fi ṣe gbogbo àwọn ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ṣe pé kìí ṣe nìkan tí ó lè lọ àbí ó mú onídùú wá tó ṣe pé tẹ́ wọ́n bá lọ òní yóò dàn fún so ó lè máa gbà fàájì káàkiri ṣùgbọ́n kò lè ná èyíkéyìí kankan nínú dúkìá rẹ̀ lójú pọ̀nà tó ṣe pé yóò kó ìnira bá àwọn èèyàn bó wá láti pín àwọn dúkìá yìí nígbà tí a bá tà tán so tá a sọ yìí pé gbèsè rẹ̀ ó ṣeé ṣe kí ọ pọ̀ ju dúkìá gẹ́gẹ́ tí òǹgàn ni lọ. alákọ̀ọ́kọ́ àwọn kan wà tí wọ́n ní táǹpé ní hako mts ìyẹn ni pé àjùlọ ọ wà fáwọn àwọn òye ṣe gbèsè tiwọn ó tún ní àjùlọ yàtọ̀ sí gbèsè àwọn ará yòókù bíi ẹni tó ṣe wípé ọ tajà fún yẹn nísìnyí so bọ́yá ó ti ta àpò ráìsì márùn fún un kọ̀ pẹ́ sígbà náà láàrin bíi ọ̀sẹ̀ kan so wọ́n kà kéde yìí pé lágbájá o àbí kọ́mpìnì báyìí o so ó ti di ẹni tí ò lè ẹ̀ẹ́ teflistan sọ yìí ìgbésẹ̀ lé owó láti lè ta fún àwọn téèyàn jẹ́ ń gbèsè kìí ṣe individual nìkan o company náà gẹ́gẹ́ bí àwa náà ó sì máa gbọ́ so especially ọmọ ń ṣẹlẹ̀ sáwọn Banki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sọ pé irú báńkì báyìí so kọ̀ láǹfààní láti ọ̀pẹ́rẹ́tì mọ́ tí adájọ́ gbé ẹsẹ̀ lé ìmọ̀ ọ̀pẹ́rẹ́tì wọn láti lè pín nǹkan tó wà ní báńkì yẹn àbí kọ́mpìnì míì náà ni so ọmọ ń ṣẹlẹ̀ <coughs> tí àwọn eh, tí adájọ́ bá ti ṣe léyìí tán àwọn kan wà tó ṣe pé àjùlọ ó tún wà fún priority tún wà fún gbèsè tiwọn bíi ẹn tó ṣe wípé ìyẹn náà sì wà nínú òfin àtọ́dá lára rú ẹ̀ ó ní ọ̀rọ̀ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ṣe wípé man wajada mata'ahu inda rojulin aflas fahuwa ahakubihi ẹn tó tajà nísìnyí bọ́yá ọ̀ta àpò ráìsì fún yàn bí ọ̀sẹ̀ kan àbí méjì sígbà náà ni wọ́n wá sì dájọ́ lérí ẹni tó ta ọjà fún wípé ẹni yìí o ó ti di ẹni tí ò lè lo dúkìá rẹ̀ má bó ṣe wò ó so wọ́n ti gbẹ́sẹ̀ lé láti lè tà á kí wọ́n fi lè san gbèsè rẹ̀ irú ẹni yẹ òun ò tún ní darapọ̀ mọ́ àwọn onígbèsè yòókù pẹ̀lú wípé ráìsì tó ń tà fún ó sì wà nínú ṣọ́ọ̀pù rẹ̀ wọ́n kàrà kó fún òun tiẹ̀ ni ìyẹn tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ so ẹni tó bá bá ọjà tiẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n ti ṣe ìdájọ́ fún wípé kò lè lo dúkìá rẹ̀ bó ṣe wù mọ́ wọ́n ti gbẹ́sẹ̀ lé láti lè tà láti lè fi san gbèsè rẹ̀ irú ẹni yẹn òun ọkàn gbé ọjà tiẹ̀ gangan nígbò sí pé ọjà yẹn sì wà ń bẹ̀ tẹ́ni yóò ti tàǹpà pẹ̀lú ẹ̀ ó yàtọ̀ sí pé bọ́yá kọ́ta mẹ́tò fún nísìn kó ti kàn lọ́dà míì àbí ó ti fi àwọn kẹ̀kẹ́ sí tí ó yí padà ṣùgbọ́n tó bá ṣe pé bó ṣe tà fún náà lọ́wọ́ à pé òun lọ sí i so láti máa gbé lọ òun ọ̀sẹ̀ ní dara kò ní retí wípé nígbà bá ta gbogbo dúkìá ni wọ́n sẹ̀ wá yọ̀ nǹkan kan fún un nínú dínkù ẹni yẹn ọjà tiẹ̀ gẹ́gẹ́ sọ yọ ọmọ gbé lọ ni. àwa lè sọ pé nísìnyí ó lè ta ọjà fún yàn ṣùgbọ́n síwájú kí wọ́n tó kéde ẹni yẹn wípé ó ti di onígbèsè tí wọ́n ta dúkìá rẹ̀ kọjá yìí ó ti wọlé nta nabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ ni pé ahakko bihi òun lọ lẹ́tọ̀ sí láti gbé ni iye ò túmọ̀ sí pọ́jọ́ràn yẹn kó gbé tọ́ba wò wípé kò ní pè ń wípé kó wọn máa gbé ọjà tó ń tà fún lọ àti pé yóò darapọ̀ mọ́ àwọn yòókù rẹ̀ tí ẹni yẹn jẹ́ ń gbèsè tó fi lè jásí pé wọ́n ta ọjà ń papọ̀ wọ́n wàá yọ ìtọ́ba kan nínú gbèsè tiẹ̀ wọ́n yọ fún un mo rò pé a ti gẹ́ẹ̀tì báyẹ ìyẹn ni pé ahakobihi tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ pé òun lọ lẹ́tọ̀ọ́ sí jù òun lọ lẹ́tọ̀ọ́ sí jù yẹ tọ́ba wù ú tọ́ba rí i pé ó pè ń nípa yí pé ọjà yẹ kọ̀ wálé àti pé o lè gbé ọjà rẹ̀ gẹ́gẹ́ so kọ́ máa gbé lọ ṣùgbọ́n tọ́ba sọ pé ọjà gẹ́gẹ́ ti wọlé ọ̀rẹ́dì tó yí pé kóun ó gbé ìyẹ nígbà tó ń bá fẹ́ tó ta hundred thousand ló ń ta fún un tó ń bá ní pé wọ́n lọ tún nǹkan tó ń tà fún yẹ tó ń bá fẹ́ tó ta àwọn ò lè ta ju fifty thousand lọ mọ́ so ntí yóò pè rẹ̀ o ní pé kókófẹ́ kan fílẹ̀ kí wọ́n ta pọ̀ mọ́ dúkìá tó kù tọ́ba jẹ́ seventy ní ọkàn àbí eighty sẹ́yìn pé ó pè rẹ̀ ju pé kọ́ wá gbé ọjà yẹ gángan kọ́ àsìkò ìgbà tí ọba ta padà kọ́mọ̀ ju fifty thousand lọ so ìyẹn ni ìtumọ̀ yìí pé fàhùwà àhàkùbìhì òun ló fi lẹ́tọ̀ọ́ sí jù òun ló fi lẹ́tọ̀ọ́ sí jù kì í sọ̀ràn yẹn ni pé kí o gbè bákan náà lára àwọn míì tó ṣe pé ó tún ní hapo imtiaz tó ṣe pé gbèsè wọn tún ní priority ju àwọn gbèsè míì lọ òun lẹ́nu tó bá ṣe pé òun gba nǹkan tó fi dógò sọ́dọ̀ ìyẹn ni pé síwájú kó tó yá ẹni yẹ ní nǹkan àbí kó tó ta nǹkan fún ó pilẹ̀ tí gba nǹkan kan sọ́dọ̀ tó fi dógò gẹ́gẹ́ bí àlàyé ti kọ́kọ́ se lọ síwájú ká tó bọ́ sínú báàbù eléyìí báyà ti gbalẹ̀ pé ilẹ̀ yìí o máa fi dógò tó o ti rí owó san so wọ́n lọ ta ni òun lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ yẹn ju àwọn míì tó jẹ́ onígbèsè ẹni yẹn lọ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afa tẹ̀síwájú pé wàhá sọ̀sọ́t ahladuyo ni zawjatu bidayini ha awumahiri ha if yethbutu. onígbèsè ọ̀yàtọ̀ sí onígbèsè míì nígbà tí wọ́n bá ti ṣe ìdájọ́ lérí ẹni tó jẹ gbèsè yẹ gbogbo ẹni tó ya lówó pátá òun lẹ́lẹ́tọ̀ọ́ láti lè claim owó rẹ̀ kódà kó sì yàwó ẹ̀ ńláfà fi sọ pé wàhá sọ̀sọ̀t àhàlàdù yóò lè zàwùjátù ìyàwó ẹni yẹn náà yóò wà pẹ̀lú àwọn tí àwọn míì tọ́jẹ́ onígbèsè ọkọ rẹ̀ ni òun ọ̀wá ní sọ yí pé àsìbòǹdó ni ọkọ òun gbèsè tòun sẹ́yìn pé yóò pè wọ́n báyẹn so ó pè rẹ̀ ó sì pè ọkùnrin yẹn kí ìyàwó rẹ̀ ọ kọ́kọ́ mú gbèsè tiẹ̀ kúrò nínú dúkìá rẹ̀ èyí tó bá kù káwọn yòókù òpin sẹ́yìn pé ní tíyàwó bá ní galiba èyí tó pọ̀ náà ni pé ọkọ̀ náà wọ́n jọ máa wọ́n jọ máa ní ṣùgbọ́n àǹfààní pé náà priority kankan ò sí fún gbèsè ìyàwó yẹ so òun náà darapọ̀ mọ́ àwọn onígbèsè ọkọ rẹ̀ ni àwọn tó yẹ ọkọ rẹ̀ ní owó ńlá fáwọn rí fásitì pé. وحاصصت أهل الديون الزوجة بمهرها أو دينها if يثبت so ó lè jásí pé maharu òun lọ́jẹ́ gbèsè láàrin wọn àtọkọ rẹ̀ bóyá ọkọ rẹ̀ promise rẹ̀ nísìn pé torí pé kì í sọ̀ràn yàn ni kéèyàn san dáwórí obìnrin ní ìgbà wọn bá so yìgì gángan so ó lè promise pé ńgbà bá so yìgì tán lẹ́yìn bí ọdún kan àbọ̀dún méjì pé òun ó fún ìyàwó òun ní owó orí ẹ̀ sẹ́yìn kó ti di gbèsè báwọn so gbèsè yẹn náà a sì mọ ara gbèsè tí a pín dúkìá ọkùnrin yẹn lé lórí àbí gbèsè gángan ni sẹ́yìn pé ọkùnrin a máa yáwó lọ́dọ̀ ìyàwó rẹ̀ ńgbà míì sọ nípa yìí pé báyà kò ní ṣùgbọ́n o ìfìyẹ̀fìbótò pẹ̀lú kẹ́rì tó tangible wà kọ́mọ̀ pé wọ́n fẹ́ lo ọgbọ́n àlùmọ̀ ìkọ́rẹ́ ọgbọ́n ẹ̀kọ́rọ́ láti lè jásí pé àwọn onígbèsè ọkọ rẹ̀ wọ́n mọ̀ láǹfààní sówó ọkọ ẹ̀ so pé lọ sọ ní kóòtù yìí pé mo jẹ́ ọ ní two hundred thousand tó fi lè jásí pé ńgbà wọn bá ta nǹkan ọkọ rẹ̀ bóyá ọjẹ́ bíi two hundred and fifty fifty lásán ni ó kù tí àwọn onígbèsè ó pín two hundred ọ̀dọ̀ wọn náà ni yóò tún wà sẹ́yìn pé ìyàwó ti sọ pé ọkọ jẹ́ onígbèsè ẹ̀rí tó tangible ọgbọ́dọ̀ wà ẹlẹ́rìí gbọ́dọ̀ wáyé pé òótọ́ ló ṣe pé ẹni yóò fún ìyàwó rẹ̀ ní sàdáàkì ẹ̀ nígbà tí wọ́n jọ fẹ́ra òótọ́ ló ṣe pé ọ̀yàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ tẹ́lẹ̀rì ọ̀wà bẹ́ẹ̀ tí ọba ti sẹ́lẹ̀rì wọn ò ní gbọ́ ọ̀rọ̀ àmì jèjì torí pé ó súnmọ́ kí wọ́n jọ dì láàrin ara wọn láti lè já sí pé kó ọ̀pọ̀lọpọ̀ owó ọkọ rẹ̀ ọmọ lọ sí ọ̀dọ̀ àwọn onígbèsè yẹn àwọn lè bẹ̀rẹ̀ pé èyí tó common jù ó ní pé tí ìyàwó bá yẹ ọkọ lówó kì í sábà sẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀rọ̀ rẹ̀ náà ò ní wúlò nílé ẹjọ́ nìyẹn nígbà tí o ti sí ẹlẹ́rìí yẹ ọ̀rọ̀ rẹ̀ náà ọ̀rọ̀ ọkọ àtìyàwó yẹ kò ní wúlò kí ló dé tí òfin ní wúlò torí pé látara bẹ́ẹ̀ wọ́n pa àwọn onígbèsè yòókù la pàtàkì jùlọ tọ́ba ti ẹ̀ hàn wípé tí kọ̀rínà kan ìyẹn ni pé ìgbọ́mọ̀ kan lè wà tá a fi mọ̀ yìí pé irọ́ ọ wà nídìí ọ̀rọ̀ yìí bí kò sẹ́yìn pé owó tí ìyàwó sọ pé òun yẹ ọkọ rẹ̀ so ńgbà tá a wò á rí pé tíyàwó yìí gan láti ìgbà tí wọ́n ti bí tí bá ń ṣiṣẹ́ kò lè tí ì ṣiṣẹ́ kan èrò owó bẹ́ẹ̀ so ìyẹn ni pé ká tún rí àwọn nǹkan míì tó tó lè tó lè jà nírọ́ sókítà ni pé kò sí nǹkan tó burú kó ṣe pé kíyàwó náà kó béèrè fún gbèsè tí ọba wà lọ́rùn ọkọ rẹ̀ ìyẹn ni pé tọ́ yẹ ọkọ rẹ̀ ṣùgbọ́n gbèsè yẹn gbọ́dọ̀ ní ẹ̀rí ló fi sọ pé if if butu yẹn ni pé kó ṣe pé kẹ́rì orin lẹ̀ wípé ẹni yẹ àbí ọkọ rẹ̀ jẹ́ ní gbèsè tòótọ́ kí ló fà á kọ́mọ́bàjẹ́ sí pé ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ òun náà ni wọ́n fi gba dúkìá sọ́dọ̀ tí àwọn tí ọkọ rẹ̀ jẹ́ ní gbèsè tí wọ́n wá ní ní àǹfààní sí i àfa àtẹ̀síwájú pé wàhálà mọ́ àlẹ́ ìhìnmí ń dùn ní. كموته لا ما له من دين وحل ما عليه من ديون يعني بي gbogbo gbèsè tí ọkùnrin yẹn jẹ pátá látijọ́ tí wọ́n ti ṣe ìdájọ́ lé lórí wípé ó ti di onígbèsè tí wọ́n ta dúkìá rẹ̀ gbogbo rẹ̀ ló ti di wípé hal yàní hálà tí a sọ ní pé kò sí pampros fún rẹ̀ mọ́ sẹ́yìn pé gbèsè ìgbà téèyàn san sí ọmọ ń yàtọ̀ síra wọn gbèsè míì ó lè já sí pé nọ́fẹ̀mbà yìí lọ́yẹ̀ kọ́ san tí gbèsè míì ó jẹ́ dísẹ́mbà tí míì ó jẹ́ january tí míì ó jẹ́ february tí wọ́n bá ṣèdájọ́ lérí ọkùnrin yẹ onígbèsè wípé ó ti di ẹni tí ò lè lo dúkìá rẹ̀ mọ́ tí wọ́n ta dúkìá rẹ̀ láti lè san gbèsè tọ́jẹ sọ́rùn ní nọ́fẹ̀mbà gbogbo àwọn tí gbèsè tiwọn tí wọ́n gbà ní bíi february january march àná ó ti di ẹni tí wọ́n wọnú ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí owó ẹni yẹn kí ló fà á torí pé tá a bá sọ pé ńgbà gbèsè ti yín òpilẹ̀ tí tásìkò tí ẹni yí ọ̀sán kí ni yóò padà fi san tó bá di february yẹn kò sí nǹkan tí ó fi san sọ yẹn fàtẹ́yà sí pé gbogbo àwọn gbèsè tó wà lọ́rùn rẹ̀ nígbà tí wọ́n sì dájọ́ lé lórí pé ó ti di ẹni tí wọ́n gbèsè lé dúkìá rẹ̀ tí wọ́n tà fún onígbèsè èyí tó jẹ lásìkò àti tí yọ padà san láwọn àsìkò tó yàtọ̀ sí àsìkò ìyẹn ni pé tó wà níwájú àsìkò tí wọ́n sì dájọ́ gbogbo rẹ náà ni a sì mẹgbèsè ẹ kàmóòtìhì gẹgẹ bí kéèyàn ó kú náà ni ẹni tó bá kú nísìnyí síwájú kí wọ́n tó pín dúkìá rẹ̀ sẹ́yìn pé wọ́n pín gbèsè tó jẹ sọ́rùn ìyẹn ni pé wọ́n ó mú nínú dúkìá rẹ̀ láti lè fi san gbèsè tó jẹ táìmù tẹ́ni yẹ kú sí bóyá ó kú lónìí nísìnyí ó ṣeé ṣe kó ṣe pé gbèsè kan ti wà lọ́rùn rẹ̀ tí ó san lónìí kí gbèsè mi ò sì wà lọ́rùn rẹ̀ tí ó san ní january kí gbèsè mi ò wà lọ́rùn rẹ̀ tí ó san ní february so nígbà tó ti kú un a ní sọ yí pé gbèsè tí a mú nínú dúkìá rẹ̀ nìkan ó ní gbèsè tó jẹ ní november no nígbà tá a bá fẹ́ mú nínú dúkìá rẹ̀ àti gbèsè tó jẹ ní november àti tó jẹ ní tí ó padà san ní december àti tí ó padà san ní january àti tí ó padà san ní february ti ń bọ̀ gbogbo rẹ̀ náà láàmú gídígán lẹ́ẹ̀kan náà yẹ lọ́fà ẹ́ sí pé alámẹ̀rí gbèsè kìí ṣe nǹkan tí ọrọrùn kì í sì ṣe ìgbà téèyàn máa fi ṣe awéwa bó ti wulẹ̀ kọ́ ma. so báyìí pé ọ̀rọ̀ míì wà pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn hanabila tó sọ pé ẹni tí gbèsè tiẹ̀ tó bá jẹ́ bíi december àbí january ti ń bọ̀ iye ò ní di kí wọ́n mu nínú dúkìá nísìn lóporó gbà tí àwọn tí ó jogún tí wọ́n bá ti lè ṣe ìwé pé tọ́ba tásìkò yẹ o àwọn ò fún ṣùgbọ́n kì í sábà rọrùn mọ́ tí bá ti pín dúkìá òǹkálukú so ó ti fẹsẹ̀ fẹnu kò sẹ́nìkan tí ó retí pé gbèsè wo ni òkú jẹ mọ́ tí wọ́n wàá máa ṣe ni o tí wọ́n máa san so iná etí fi dájú náà ni kò sí pé ìgbà tẹ́niyẹ kú gbogbo gbèsè tó jẹ sọ́rùn èyí tó ti tásìkò tí ó san àti etí etí ìtàsìkò tó ṣe pé bọ́yá lọ́dún tí ń bọ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ san ó ti di pé wọ́n san náà nìyẹn ìlàfà fi sọ pé wàhálàmà àlẹ́kì mi ń dùyó ní wàhálàmà àlẹ́kì mi ń dùyó ní kàmótìhí làmà àlẹ́kì mi ń dẹ́yìn ní. ṣùgbọ́n o ntí ọjẹ́ gbèsè lọ́rùn tiẹ̀ ẹni ó sọ pé kọ̀sásìkò fún ma kò sí pé a ṣẹ̀ṣẹ̀ prospon rẹ̀ mọ́ ṣùgbọ́n gbèsè tiẹ̀ tó wà lọ́rùn ẹlòmíì àní sọ pásìkò ẹ ti tó ọ̀nà tí ó fi clear ni nígbà tí adájọ́ ṣèdájọ́ lérí èèyàn nísìnyí pé lágbájá àwọn gbèsè rẹ wọ́n ti ṣetán láti gba owó wọn àwọn aṣọ yìí pé ẹni tó gbé lọ sílé ẹjọ́ yẹ àtẹni tó wọ̀n wá sílé ẹjọ́ gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí owó ẹni. àtúnwá sọ wípé nígbà tí wọ́n bá fẹ́ pín gbèsè ẹni o wọn ò ní pín gbèsè ẹni tí ó san gbèsè rẹ̀ ní nọ́fẹ̀mbà nìkan wọn ò pín gbèsè tó ní dìsẹ́mbà àti tẹ́ni tí ó san gbèsè rẹ̀ ní january tí ń bọ̀ náà mọ́ àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ìgbà tá a wá wò lọ àbí òun náà sọ yìí pé ah, ẹ bóun ṣe ní gbèsè lọ́rùn lọ́rùn tó wọ́n san fáwọn èèyàn kan bẹ́ẹ̀ náà ló sọ yìí pé àwọn kan yá òun òun yá wọn kan lówó adájọ́ àbèrè lọ rẹ̀ pé àwọn tó yá lówó òun ńgbà wo lẹ́jọ́ sí agreement pé ẹ̀jọ̀ san láàrin ara yẹn ó ní pé ó di march ọdún tí ń bọ̀ àní sọ yí pé ẹni tí ọjẹ lówó ọjẹ ẹniyẹ lówó ní march ọdún tí ń bọ̀ kọ́ wá san ní november mo rò pé torí pé agreement tọ́jọ́ wà láàrin wọn ó ní kí ni o òní máàcì ọdún tí ń bọ̀ ńlá fàáfi sọ pé làmàlàhù mìndẹ́yìnì ṣùgbọ́n o gbèsè tiẹ̀ tó wà lọ́rùn ẹlòmíì àní sọ pé kò sí táìmù fún mọ́ káwa sọ pé a ti cancel time rẹ̀ gbogbo ẹni yẹ gbogbo ẹni tí ọjẹ́ ni yẹ náà ní gbèsè àná gbọ́dọ̀ kó gbèsè wọn wá no àti jàǹbá agreement tí ọjọ́ wà ní ọrùn wọn nìyẹn gbogbo àwọn kí n tà ń sọ yìí yóò jẹ́ kó máa yé wáyé pé àlámẹ̀rí gbèsè nínú sẹ̀ríà àlámẹ̀rí tó ṣe kíni o tó kápá ni. nísìnyí a ti wá ta dúkìá ẹni yìí gbèsè rẹ̀ ọjọ́ bíi two million lágbèjúwe dúkìá tí a tà kò ju one million lọ bó o la ti fẹ́ pin òun kálukú ẹni tó ní five hundred one mẹ́ ẹni tó ní two hundred one mẹ́ ẹni tó ní three hundred one mẹ́ àlámẹ̀rí gba ìṣirò mo sì lérò pé ẹni tó bá ṣe mathematics yóò mọ bóun ni a sì lè pín irú ẹ̀ ìyẹn ni pé ẹnìkan jẹ gbèsè ẹni tó bá mọ mathematics ò lè wọ́ọ̀kù ẹ̀ ẹnìkan jẹ gbèsè one million àbí two million owó tí ó sì wà lọ́wọ́ rẹ̀ kò ju one million lọ àwọn tó wá jẹ ní gbèsè ni wọ́n jẹ márùn ẹnìkan ó five hundred èèyàn méjì two fifty two fifty ẹnìkan one million so wọ́n jẹ́ mẹ́rin báyẹn bóòlù àti fẹ́ pin láàrin wọn so àwọn àfáwọn onífíkìw wọ́n ti ṣàlàyé bírò rè ó sí ní rújú tó já sí pé yóò rọrùn ní pínpín ìlànà fi sọ yìí pé andoyonin kọlamalul muflisi andoyonin kọlamalul muflisi fadribuhu fafilmali fadrib. كل دين غريم وحاصله فاقسم على جميع على كل الدين تصب تفوز بنصيب كل شخص لدى عليم so bó láti pin ni pé ìdá àǹdó yóò ní kọ́lá máa lò mọ̀fìlẹ́sì tí ìwọ́tọ̀ jẹ́ adájọ́ tí owó ẹ̀ńtọ́ jẹ gbèsè tọ́ bá kéré sí gbèsè tọ́ jẹ́ fàfilmẹ́lì fàdúrẹ́b kóládéyìnì gàríyìmì multiply rẹ̀ ẹ́n fàfilmẹ́lì fàdúrẹ́b kóládéyìnì gàríyìmì gbogbo ẹnìkọ̀ọ̀kan tó jẹ lówó òun ẹ̀ńtọ́ ẹnìkan nísìnyí ọjẹ́ ní two hundred and fifty thousand ọ̀wá fi two hundred and fifty thousand ó fi multiply gbogbo owó tí ẹnìyẹn ní owó wò la lóní alóní one million yẹn ni pé ó fi máa multiply rẹ̀ so ti yé nísìnyí ẹn tí ọjà nígbèsè five hundred thousand ó fi multiply owó tí ó ní èlò lóní one million tá a bá ń kọ́ lè báyẹ so àwa tá a bá lọ sí a rí i pé calculation yẹ yọ correct tọ́ba ti wá sí báńtá yẹ ni pé gbogbo gbèsè ń tọ́ba ti multiply rẹ̀ pẹ̀lú iye owó tí ẹni yẹ gan ni wàhásílùú fàksim alẹ́ kó lè dẹ̀yìn ìtọ́ bá mú wá ọwọ́ àfikún gbogbo gbèsè kí la pé gbogbo gbèsè two hundred two million so ọwọ́ àfikún ìgbà yẹn ni division ọwọ́ àṣẹṣẹ wa ṣẹlẹ̀ ó ní pé tafos bí na ṣe ibi kó lè ṣàṣẹ́ ńlá da àlẹ́ mi ìtọ́ ń kálukú ọgbà ó rí i pé ó rí mú dáadáa yẹn ni pé àkọ́kọ́ wo èló ni ẹni yẹn jẹ ní gbèsè èló sì lẹ́nì kọ̀ọ̀kan tí yọ gbà ní inú gbèsè yẹn so ìtọ́kasẹ̀ ni pé gbèsè ń kálukú ó fi máa multiply owó tó ní gẹ́gẹ́ tọ́ bá ti wá sí tábà ń ìyẹn pé ìtọ́ mú wá tó fi five hundred nísìnyí tó fi multiply hundred kí ni yóò mú wa naam five hundred thousand tó fi multiply one million kí ni yóò mú wa five hundred million kọ́ yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni naam fifty million so uh, eh, wàhásílùú fàksim ẹ̀ uh, àlẹ́ kò lè dẹ́yìn ìtọ́ba wa eh, mú wa yẹ ó fi wá tó pín gbogbo gbèsè gbogbo gbèsè ló láti pé two million ó fi wá pín ntọ́ bá jẹ́ ìlẹ́ni àkọ́kọ́ gbà so bó ṣe ṣe gbogbo àwọn nǹkan yòókù nù so ìyẹn ni sókí nípa àlámọ̀rí gbèsè àti bó ni ọ̀nà àbáyọ nínú sharia islam bó tilẹ̀ já sí pé gbogbo àlàyé tá a ṣe yìí lọ́dọ̀ jùmùhúrò lọ́lọ́mọ́ ìtọ́pọ̀ nínú àwọn onímọ̀ ni ṣùgbọ́n abu hanifa ò ń sọ yìí pé adájọ́ láǹfààní láti ta dúkìá rẹ̀ ṣùgbọ́n kí á lọ́nà àbáyọ èèyàn lè wọ yìí pé àá adájọ́ láǹfààní láti ta dúkìá rẹ̀ kí wá lọ́nà àbáyọ ó ní pé ọ̀nà àbáyọ ní pé adájọ́ láǹfààní láti tìmọ́lé ni yóò wá máa dúnkokò mọ́ ní àtìmọ́lé wípé lọ́ọ́ ta dúkìá rẹ̀ fún rẹ̀ yẹ ni pé kò ní bàtà òun náà ni ó sì kéne ni ó ta dúkìá rẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n jùmọ̀ọ́rẹ́ lọ́lẹ́mọ̀ èyí tó pọ̀ jù nínú àwọn afáà ni pé kì í sọ̀rọ̀ yẹn ni pé òun ni ó ta so adájọ́ gẹ́gẹ́ á sì rí pé ìyẹn ni nǹkan tí wọ́n lò á kódà nínú àwọn òfin àtọ́dá so pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ẹ̀rí pé anabiwa muhammed sallallahu alayhi wa sallam ọ sọ pé layol wajid yòhìlù ẹ̀rọ̀dọ̀hù wà ọ̀kù bẹ̀tẹ̀hù. ẹ̀ǹtí ọjà gbèsè tó wá lówó láti lè san ṣùgbọ́n tí fi ń tí fi ń falẹ̀ kọ̀mọ́mọ́ san dípò kó tó san ìnáwó ni tún kó jọ aṣọ ni tún kó jọ oníranran nǹkan ọrọ̀ ayé ni tún kó jọ ọwọ́ àdàbí ẹni pé ń fi gbèsè ṣe ọ̀sọ́ yòhìlù ẹ̀rọ̀dọ̀hù ó ti lẹ́tọ̀ọ́ ó ti òun gẹ́gẹ́ ti bọ́mọlúàbí rẹ̀ jẹ́ ọlẹ́tọ̀ kéèyàn ó sì kíni o kéèyàn á ah, aláìdániwọ̀ yìí so kò sí nǹkan tó burú yẹni pé ọmọlúwàbí rẹ̀ ó ti di kíni ó ti di halal tó sì já sí pé ọmọlúwàbí èèyàn tẹ́lẹ̀ so haram ni àìbẹnu àtẹ́lu mùsùlùmí pé òòrè àbíkábù so èèwọ̀ ni ṣùgbọ́n sẹ̀rí àgbàláyè pé ẹni tó bá jẹ́ èèyàn wọ́nranwọ́nran báwọn tó sì pé gbèsè ọjọ́ lójú so yọ gba ti yóò gbéná yóò gbàtàn yóò gbéná kódà ebi tẹlomiin tí owó àwọn èèyàn ọjọ́ lójú dé owó tọ́mà àwọn kan wà tó gbajúmọ̀ báwọn owó tí ọmọ yìí pé èèyàn ò ní lè sìn ni ó béèrè lọ́rẹ̀ ẹjọ́ sẹ́ ní fifty naira so sẹ́yìn pé fifty naira ní nàìjíríà lónìí àbí kó máa béèrè twenty naira ẹjọ́ ẹ sáré fún mi twenty naira tọ́rọ́ ti mọ̀ yìí pé nìyẹn ò ní lè ṣe kí ni kò ní lè sìn láti dọ́gbọ́n gba owó àwọn èèyàn lọ́nà tí ọ̀dà so àìbẹ̀rù ọlọ́run ọba ni àìbẹ̀ ó sì yàtọ̀ sí pé kọ̀bá ṣẹ̀rí àmọ́ ó tún ń ṣe àkóbá púpọ̀ nínú àwùjọ ìyẹn náà lọ́fà yẹn sí pé ọ̀pọ̀ àwọn míì àwọn míì máa ń sọ pé àwọn dókítà wọn dájú ń bá béèrè experience tẹ́lómìí ti pass through èèyàn rí i pé èèyàn rí i pé kì í sí pé a náà fẹ́ dájú bẹ́ẹ̀ so lára nítorí náà máa sọ ni pé táwọn èèyàn bá gbé èèyàn dé nísìnyí pé ara rẹ̀ ò yá tán sáànù rẹ̀ tán fún lábẹ́rẹ́ tára ẹ̀ wálẹ̀ tán ìgbà ni wọ́n á máa fowó lọ́ra so bóyá five thousand àbí ten thousand wọ́n ní ọ̀sán wọn àgbẹ̀ kódà ojú orí rẹ̀ tó àbí kí ló kọ rẹ̀ ilẹ̀ níyì yá máa filẹ̀ búra yìí pé two thousand làwọn rí láì pé doctors ni òun náà gba nọ́ọ̀sì ọkọ̀ oògùn ọ̀sìn gbogbo ẹ̀ ṣùgbọ́n táwọn bá ti dájú wáyé pé bẹ́ẹ̀ bá mú fifty thousand kalẹ̀ nísìnyí àwọn ò ní fi ẹ̀rí tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa sáré káàkiri ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni so torí pé àwọn dókítà míì wà tó ṣe pé àwọn ti wò pé chance nìyẹn ìnira ti mú àìbẹ̀rù ọlọ́wọ́n bá ní òun ọ̀mọ̀ yìí pé ọlọ́wọ́n bá tó fi ìnira kan ẹni yẹ ọlágbára láti fi ìnira kan òun náà tó ń di ṣe dókítà èmi mọ dókítà kan tó ṣe pé ìmọ̀ bó ti kú nísìnyí kọ́nà bó foríjì tó bá ṣe pé ó ti kú ní mamlaka gẹ̀ ni dókítà ni o ìyàwó rẹ̀ náà sì ni dókítà ni àárẹ̀ tó ṣe ìwòsàn rẹ̀ láti láti gbà ìfùgàn òun gan fẹ́ ó ti ń pín dúkìá rẹ̀ ó ti ń pín dúkìá rẹ̀ níbi tó ti fẹ́ jákàmùnà dé pé bóyá ni ààrẹ yìí dókítà sì ni so kọ̀sẹ́ńtọ́là nínú àdánwò èyí sì torí pé bọ́yẹ́ nìkan orí àdánwò kéèyàn wá rí i pé bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ pé ah, ìgbà tára ti níyè iye tó ń bá ní kí wọ́n mú wa wọ́n mọ̀ sí kíni o wọ́n máa wá káàkiri bẹ́ẹ̀ náà ló sì já sí pé ẹni tí ọba gbéyàn lọ sílé ìwòsàn náà dípò kí ó máa lọ dókítà lára tó fi já sí pé kò ní sanwó rẹ̀ so kọ́ sẹ́bọ̀rọ̀ èyí tí ó jẹ́ kí n mú yẹ wá ní pé ibi máa yáwó kéèyàn ọmọ sẹ́bọ̀rọ̀ àbí kọ́ máa sán kelekele so kó kún máa ẹni yẹn lọ́wọ́ ọ máa ń fa albagdọ́ ọ máa ń fa ìbínú ìkùnsínú láàrin ara ẹni ó sì máa ń jẹ́ kẹ́lòmíì kó ṣetán láti máa yá àwọn èèyàn lówó kí ọlọ́run kí ọ sànù wá níbẹ̀ so ìyẹn ní ìwọ̀nba sókè nípa àlàyé tí àáfàá ṣe báwo ni a ṣe máa ń ṣe ọ̀nà àbáyọ tí sì ń tọ́ka sí gbígbangba bí sẹ̀ríà yìí sì tó kódà ẹlòmíì lè má mà yí pé irú rẹ̀ gan wà nínú sẹ̀ríà gbogbo èyí tá à ń gbọ́ lónìí so inú sẹ̀ríà náà ni wọ́n ti mú gbogbo ẹ̀ báyìí pé àjùlọ ọlá ọ wà fún kí ni o sẹ̀ríà torí pé òfin ti ọlọ́wọ́ bá wa subahánahu wa ta'ala ni so kí ọlọ́wọ́ bá kí ó jẹ́ ká gbọ́ yé ju bí mo ti sọ lọ pẹ̀lú gọlọ́n nígbà tí a bá débi ìbéèrè èyí tí ọ bá rújú níbẹ̀ so a láǹfààní láti láti lè béèrè so nísìnyí a lọ síbi hadith.